númérì orí kẹsàn-án olúwa sì sọ fún mósè ní ijù sinai li oṣù kínní ọdún kejì tí wọ́n ti ilẹ̀ egypt jáde wá wípé kí àwọn ọmọ israẹli kí ó sì máa pa àjọ ìrékọjá mọ́ lé àkókò rẹ̀ lé ọjọ́ kẹrìnlá oṣù yìí lé àṣálẹ́ ní kí ẹ̀yin kí ó máa ṣe é lé àkókò rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ gbogbo àti gẹ́gẹ́ bí ìlànà rẹ̀ gbogbo ní kí ẹ̀yin kí ó máa pa á mọ́ Mose sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí wọn kí ó máa pa àjọ ìrékọjá mọ́ wọ́n sì ṣe àjọ ìrékọjá lé ọjọ́ kẹrìnlá oṣù kínní lé àṣálẹ́ ní ijù Sinai gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa pàṣẹ fún Mósè bẹ́ẹ̀ lé àwọn ọmọ Ísírẹ́lì ṣe àwọn ọkùnrin kan wà tí wọ́n ti pa òkú ọkùnrin kan di aláìmọ́ wọn kò sì lè ṣe àjọ ìrékọjá lé ọjọ́ náà wọ́n sì wá síwájú Mósè àti síwájú Árónì lé ọjọ́ náà àwọn ọkùnrin náà sì wí fún un pé àwa ti pa òkú ọkùnrin kan di aláìmọ́ nítorí kílẹ̀ a ó ṣe fà sẹ́yìn tí àwa kì yóò lè mú ọrẹ bọ olúwa wá lé àkókò rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìsírẹ́lì Mósè sì wí fún wọn pé ẹ dúró náà kí èmi kí ó lè gbọ́ àṣẹ tí olúwa yóò pa ní tiyín olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ ìsírẹ́lì pé bí ẹnikẹ́ni nínú yín tàbí nínú ìran yín bá ti pa òkú di aláìmọ́ tàbí bí ó bá wà lé ọ̀nà àjòjíjìn réré síbẹ̀ òun ò pa àjọ ìrékọjá mọ́ fún olúwa lé ọjọ́ kẹrìnlá oṣù kejì ilé àṣálẹ́ ni kí wọn kí ó pa á mọ́ kí wọn kí ó sì fi àkàrà aláìwú jẹ àti ewébẹ̀ kíkorò kí wọn kí ó má ṣe kù sílẹ̀ nínú rẹ̀ títí di òwúrọ̀ bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ fọ́ egungun rẹ̀ kan gẹ́gẹ́ bí gbogbo ìlànà ìrékọjá ni kí wọn kí ó ṣe é ṣùgbọ́n ọkùnrin náà tí ó mọ́ tí kò sì sí ilé ọ̀nà àjò tí ó sì fà sẹ́yìn láti pa ìrékọjá mọ́ àní ọ̀kan náà lé a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀ nítorí tí kò mú ọrẹ ẹbọ olúwa wálé àkókò rẹ̀ ọkùnrin náà yóò ru ẹ̀ṣẹ̀ rẹ̀ bí àlejò kan bá sì ń ṣe àtìpó lọ́dọ̀ yín tí ó sì ń fẹ́ pa ìrékọjá mọ́ fún olúwa gẹ́gẹ́ bí ìlànà ìrékọjá àti gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ ni kí ó ṣe bẹ́ẹ̀ ìlànà kan ni kí ẹ̀yin kí ó ní àti fún àlejò àti fún ìbílẹ̀ àti ilé ọjọ́ tí a gbé àgọ́ró àwọn sánmọ̀ síbo àgọ́ náà èyí ni àgọ́ ẹ̀rí àti ilé alẹ́ ó sì hàn lórí àgọ́ náà bí iná títí ó fi di òwúrọ̀ bẹ́ẹ̀ li ó sì rí nígbà gbogbo àwọ̀ sánmọ̀ bò ó àti òye iná lé òru nígbà tí àwọ̀ bá ká sókè kúrò lórí àgọ́ náà lẹ́yìn náà àwọn ọmọ Ísírẹ́lì á sì ṣí i nígbà tí àwọ̀ bá sì dúró níbẹ̀ lé àwọn ọmọ ìsírẹ́lì dó sí nípa àṣẹ olúwa àwọn ọmọ ìsírẹ́lì á ṣí i nípa àṣẹ olúwa wọn á sì dó ní gbogbo ọjọ́ tí àwọ sánmọ̀ bá sinmi lórí àgọ́ náà wọn á dó nígbà tí àwọ sánmọ̀ bá sì pẹ́ lé ọjọ́ púpọ̀ lórí àgọ́ náà àwọn ọmọ ìsírẹ́lì á sì máa ṣe àfiyèsí àṣẹ olúwa wọn kì í sì í ṣí nígbà mìíràn àwọ sánmọ̀ á wà lé ọjọ́ díẹ̀ lórí àgọ́ náà nígbà náà gẹ́gẹ́ bí àṣẹ olúwa wọn á dó gẹ́gẹ́ bí àṣẹ olúwa wọn á sì ṣí i nígbà mìíràn àwọn sánmọ̀ á dúró láti alẹ́ títí di òwúrọ̀ nígbà tí àwọn sánmọ̀ sì ṣí sókè lé òwúrọ̀ wọn á ṣí i ìbáà ṣe lé ọ̀sán tàbí lé òru tí àwọn sánmọ̀ bá ká sókè wọn á ṣí bí ijọ́ méjì ni tàbí oṣù kan tàbí ọdún kan tí àwọn sánmọ̀ bá pẹ́ lórí àgọ́ náà tí ó sinmi lé àwọn ọmọ Ísírẹ́lì adó wọn kì í sì í ṣí i ṣùgbọ́n nígbà tí ó bá ká sókè wọn á ṣí i nípa àṣẹ olúwa wọn á dó àti nípa àṣẹ olúwa wọn á ṣí i wọn a máa ṣe àfiyèsí àṣẹ olúwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa nípa ọwọ́ Mósè.